òní ńlọjọ́ ìdájọ́ ogún ọ̀la nìyẹ̀nà àparò ẹnu ẹnu òun lobìnrin fi lòṣùṣù ọwọ̀ gbó akẹ́ ló ní kí wọ́n má torí tèmi Abíọ́dún Ọmọláwì Ìké àjà ló ní kí wọ́n má torí tèmi Ọmọláwì ìjà. wọn kì í dígun mágun lé. ẹnìkan kì í dìtẹ̀ mẹ́ra ilẹ̀. ọjọ́ òrí bá fojú kan òrùn ọjọ́ náà lórí yọ́ oṣó ẹ máa yọ́nú sẹ́mi Abíọ́dún Ọmọláwuyì àjẹ́ ilé ẹ máa yọ́nú sí mi tọkùnrin tóbìnrin tọmọdé tàgbàlagbà ẹ máa yọ́nú sẹ́mi Abíọ́dún Ọmọláwuyì àwọn àgbààgbà tí ọ̀tọ̀kùlùlù wọn ò ní péjọ láéláé kí wọn ó jẹ̀ fún òkété. àgbẹ̀tì lọ́mọdé gbégi eléèrà àmúsọ́lẹ̀ báyìí òun lọmọdé òní mewé ẹgẹ́lẹ́ gbogbo ẹni tá a bínú obìnrin àbí tá a fabẹ tá a fi gbé jáde nínú obìnrin kí wọ́n má lè mi Abíọ́dún Ọmọláwùyí ṣe níbí torí bádìyẹ bá gbéná jẹ aṣọ ọlẹ̀. mo dẹyẹ ológe èsà lónìí kí n máa korò lẹ́nu oṣó kí n máa korò lẹ́nu àjẹ́ kí n máa korò lẹ́nu aṣebi gbogbo a kì í la pópó ká má kan lé àìlànà gàràgà ká má kan ọjà àìgbáwòrán gẹ̀gẹ̀gẹ̀ ká má gbètì síbì kan kónílé ó máa sèmi Abíọ́dún Ọmọláwuyì ní pẹ̀lẹ́ kí wọ́n máa kẹ́mi kí wọ́n máa gẹ̀mí kálejò ó máa ṣe mí pẹ̀lẹ́ gẹ̀gẹ̀ làákẹ́yìn adìyẹ ibi owó ibi ọlà ibi oríire ibi yìí ibi ẹ̀yẹ òun ni kẹ́ ẹ máa fi èmi Abíọ́dún Ọmọláwuyì sí ẹ̀ka lẹ́nu léyìí ọlọkùnrin mo kí yín mo kó lobìnrin mo kọ́mọdé mo kágbàlagbà mo kó yonú mo kí gbogbo èèyàn àṣẹ́ẹ̀dí ọláyímíkà àyìnlá mo gàtẹ́ ètò lálẹ́ òní olódùmarè máa bá mi lọ ẹ̀yin tó láyé ìjáde mi ò ní àjàgbáyì ni ẹjẹ́ ó jẹ́ kí n máa gbayì ni àjàgbáyì ní tẹ́rin àjàgbáyì ní tẹ́fọ̀n àjàgbáyì báyìí ní ti Ṣàngó òde tí mo wá lálẹ́ òní kí n máa gbayì ní irun ní gbayì lọ́wọ́ orí àtàǹpàkò ní gbayì lọ́wọ́ ọ̀nà aṣọ funfun ní gbayì lára òkú èmi Abíọ́dún Ọmọláwuyì òde tí mo wá lónìí kí n máa gbayì ní ìbá gbogbo orí tó kú tí ò níná gbogbo ọjà tó kú tí ò lérò ìbá gbogbo oko tó pọ̀ tí ò nírúgbìn mo rí bá gbogbo ajunilọ lálẹ́ òní ẹ kí bàmí ó máa ṣe ewé oríjì ń bẹ lọ́wọ́ mi ọ̀tún ewé ọ̀wọ̀ ń bẹ lọ́wọ́ mi òsì n tí n bá fẹnu mi wílálẹ̀ tó bá kù díẹ̀ káàtó ẹ máa fi yá mi ni. ẹ̀yin àgbààgbà tí ń bẹ lọ́ọ̀dẹ̀ yìí ìpìlẹ̀ ọ̀rọ̀ lèmi Abíọ́dún Ọmọláwí fẹ́ sọ lálẹ́ òní ẹ máa bá mi fìyókò kó kó dodidi ni. ẹ̀yin tó láyé n tí n bá wílálẹ̀ òní ẹ má fi bí mí. Ọláyími Káyìnlá èmi mà ti fobi jẹ́pọ̀ o. ẹ̀ka alẹ́ lọ́ọ̀dẹ̀ yìí. lálẹ́ òní ìbéèrè ọ̀kan lára àwọn olólùfẹ́ ètò mi dáadáa tí wọ́n béèrè lọ́wọ́ mi ní orí ètò bíi méjì sí mẹ́ta tí mo sì gbẹ̀yìn òun ni wọ́n máa fèsì sí kí ni ìbéèrè tí wọ́n béèrè ohun tí wọ́n béèrè náà ni wípé kí ni pàtàkì ifá ǹjẹ́ ifá títẹ̀ ǹjẹ́ oògùn owó ni bí? <laughs> àwọn ẹlòmíì a máa sọ wípé àwọn lọ sẹ́fà owó kíní ń jẹ́ bẹ́ẹ̀ ìsọkúsọ gbáà ni. lálẹ́ òní lálẹ́ olú ẹ kẹ́kọ̀ọ́ tó pọ̀ lórí ètò mi lálẹ́ òní bí ìṣe wa lágbára lọ́wọ́ ọlọ́run olódùmarè mo kí yín ẹ káalẹ́ o ẹ sì kú kàlẹ́ ń bẹ̀ wọ́n. ọ̀mọ̀wé olùṣèyí àtàndá ìbà yín lálẹ́ òní o ìbà bàbá mi olúwa adémọ́lá ọládìran olúwo ní ìrẹ́gbọ̀jà ní ìpínlẹ̀ ọ̀yọ́ bàbá mi mo sì bá yín lálẹ́ òní àjíǹdaró máa jẹ́ o jẹ́jẹ́ lọ́kọ́ gbọ́ ẹ gbòó ẹ ní tẹnu gbó bí ọwọ́ lágbára lọ́wọ́ olódùmarè mo kì í yín ẹ̀ka àlẹ́ bàbá. ọ̀làdìran destiny babatunde mo kì í yín ẹ̀ka àlẹ́ o ẹ̀ka àbọ̀ sórí ètò lálẹ́ òní bẹ́ẹ̀ ti wí ní òrì lágbára lọ́wọ́ olódùmarè. ọmọbọ̀wálé ọ̀làdàpọ̀ anífowóṣe mo kì í yín dáadáa ẹ̀ka àlẹ́ ẹ̀ka àbọ̀ sórí ètò fúnmilọ́lá mo kì í yín ẹ̀ka àlẹ́ o. ṣé ifá títẹ̀ ṣe oògùn owó ni kí ni pàtàkì ifá títẹ̀ ta ló lè tẹ̀fá alẹ́ òní lẹ́ẹ̀ gbọ́ gbogbo ẹ̀ ọ̀gbẹ́ni Abíọ́dún tó dé òye fẹ̀sọ̀ ọ̀gbẹ́ni Abíọ́dún tó dé òye fẹ̀sọ̀ mo kí yín ẹ̀ka alẹ́ o iṣẹ́ tẹ́ ẹ mi ni mò ń jẹ́ lálẹ́ òní ẹ̀yin lẹ béèrè ìbéèrè ọ̀hún òun ni mo sì ń fèsì sí i lágbára ọlọ́run lórí ètò lálẹ́ òní ẹ lo oore ọ̀fẹ́ láti jẹ̀bùn mi o ẹ̀bùn bẹ lẹ́bìbà fún gbogbo èèyàn olólùfẹ́ wa bá a bá débẹ̀ a máa yanjú ẹ̀. mo ní ṣe oògùn owó ní ifá títẹ̀ ọ̀pọ̀ ẹ̀dá lóde òní bí wọ́n bá ní kí wọ́n wá tẹ fáwọn tí wọ́n sọ fún wọn ni wípé torí kí wọ́n lè lówó irọ́ ni kò sí ní tó ń jẹ́ bẹ́ẹ̀. ẹni bá lọ tẹ̀fá kì í ṣoògùn owó lonítọ̀ ń lọ sí o bẹ́ẹ̀ bá rẹ́ni tó sọ fún yín wípé tẹ́ ẹ bá ti tẹ̀fá oògùn owó ni pé bẹ́ẹ̀ bá tẹ̀fá bí ẹni sẹ́só ni irọ́ tó jìnnà sóòótọ́ ni ṣùgbọ́n òótọ́ díẹ̀díẹ̀ wà nínú ọ̀rọ̀ ọ̀hún ẹ̀ òótọ́ tí ń bẹ nínú ọ̀rọ̀ lálẹ́ òní lágbára olódùmarè ẹni bá fẹ́ tẹ̀fá gẹ́gẹ́ bí àwọn bàbá wa ti wí onítọ̀ ní láti wọ gbódù. igbó odù yìí ò ní wọ́n ti ṣe àwọn orò kan fún un igbó odù yìí ò ní ó ti mọ ifá tó bí òun odù tó bá wálé ayé igbó odù yìí ni ó ti mọ̀ á. bó bá ti ṣe àwọn ohun tó yẹ kó ṣe nígbódù ìgbà náà ni wọ́n lò tẹ̀fá ó ní ọjọ́ téèyàn lò ní bódù kí wá ní pàtàkì ifá títẹ̀ béèyàn bá tẹ̀fá kí ni pàtàkì rẹ̀ kí ni ìwúlò rẹ̀. ẹni bá ti tẹ̀fá ibi ifá títẹ̀ yìí òun ni ó ti mọ ìpín àti àyànmọ́ tó bá wáyé láti òde ọ̀run wá. ibẹ̀ ni ó ti mọ ìpín àti ìṣẹ̀dá rẹ̀ tó bá wá látòdì ọ̀run ibẹ̀ ni wọn ó ti sọ fún un ibẹ̀ òun lèyìn ó ti mọ èèwọ̀ rẹ̀ kí làwọn tó gbúdọ̀ ṣe kí làwọn tí ò gbúdọ̀ ṣe ibi tí ó ti mọ̀ rèé ibẹ̀ ni wọ́n ti ka àwọn èèwọ̀ fún un ibi tí mo dé ni wọ́n ti máa yànnàná ìdí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn fi máa ń sọ wípé ẹni bá lọ tẹ̀fá wípé oògùn owó ló lọ sí ó lọ sẹ́sọ ni. ṣé ẹ mọ̀ wípé mo sọ pé kì í ṣe bẹ́ẹ̀ lórí ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ díẹ̀ tó wà nínú ọ̀rọ̀ ọ̀hún ò ní wípé béèyàn bá tẹ̀fá ibẹ̀ ò ní wọ́n ti sọ irú iṣẹ́ tí ìṣẹ̀dá rẹ̀ yàn látòdì ọ̀run irú iṣẹ́ tó lè bá àyàn ṣe tí ọ̀nà ọ̀la rẹ̀ yóò fi tètè yá tí ò ní jásí wípé òun ṣiṣẹ́ oníṣẹ́ kádàrí wáyé ó mọ̀jà ṣiṣẹ́ oníṣẹ́ torí bẹ́ẹ̀ èèyàn bá ń ṣiṣẹ́ oníṣẹ́ kó máa gba ogún mílíọ̀nù láàrin oṣù bó bá jẹ́ iṣẹ́ oníṣẹ́ ló ń ṣe ànádànù lówó òun ó máa jẹ́ kò ní máa bó wọn ó sì máa ra máa lọ́wọ́ pábópábó. Pábó ṣùgbọ́n bẹ́ẹ̀ èèyàn bá ti mọ iṣẹ́ tó rí rẹ̀ yàn látòdì ọ̀run ọ̀nà onítàn yóò wá rọrùn gbogbo tó nítàn bá wá ń dáwọ́lé á máa yọrí sí rere yóò wá dàbí ẹni wípé òun nìkan ló mọ̀ ọ́ sí ara táwọn èèyàn fi máa ń sọ wípé ẹni bá tẹ̀fá ó ṣẹ́só òun nìyí yàtọ̀ sí èyí yóò mọ èèwọ̀ tó bíi àwọn ohun tí ò gbúdọ̀ máa ṣe ẹlòmíín ń bẹnu ayé lónìí tó jẹ́ wípé ó ń sanná ní tọ̀sán tòru ni ó ń ta kò tó gbogbo tó bá ń dáwọ́lé ìbàjẹ́ máa ń bá a ni gbogbo ibi tó bá dé a máa sọ wípé ogun ayé kan ò ló ń ṣe é lọ́pọ̀ ọ̀gbà kì í ṣogun ayé ohun tó ń dààmú onítọ̀hún kò ju wípé ó ń jẹ àwọn èèwọ̀ tí ò gbọdọ̀ máa jẹ. ara tó ń darú ẹni bẹ́ẹ̀ láàmú ni wípé ohun tí ò yẹ kó máa ṣe òun ló ń ṣe ẹlòmíì ń bẹ nínú ayé fún àpẹẹrẹ tó jẹ́ wípé èkuru tá a máa ń jẹun èyí tí wọ́n fi èrè tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ lòmíì bá ń jẹ́ ọ̀nà onítọ̀hún máa dojúrú nítorí ara àwọn èèwọ̀ rẹ̀ ni tó mú wáyé látòde ọ̀run tí ò máa bá àyàn jẹ́ bó bá wá ń jẹ́ gbogbo tó bá ń ṣe ó máa rá pábó máa lọ́wọ́ ni. kódà bẹ́nìkan bá ṣẹ̀ ń bì kan tó jẹ́ wípé gbogbo ayé rí wípé lágbájá yìí ló ṣe orúkọ rẹ̀ ni wọ́n máa dá ní tiẹ̀ bí àkóbá bí àdábá bí nǹkan kan níwọ̀n ìgbà tó bá ti ń jẹ ìwọ rẹ̀ ẹlòmíín bẹ tó jẹ́ wípé ọbẹ̀ tó bá ti ń fà bí ọbẹ̀ lá bí ọbẹ̀ ewédú kò gbúdọ̀ báàyàn fẹnu kàn án ẹlòmíì ń bẹ tó jẹ́ wípé ẹran ejò ni ò gbúdọ̀ jẹ ẹlòmíì ń bẹ kò gbúdọ̀ bá wọn jẹ ẹja aborí tá à ń pèlẹ́ ẹja àrọ̀ bẹ́ẹ̀ ó wá ṣeé ṣe kó jẹ́ wípé àwọn nǹkan tí ò gbúdọ̀ jẹ ìhò ni ó wà á fẹ́ràn jù <laughs> kò ní mọ̀ wípé òun para mi lápasáyé ni. èèwọ̀ yìí kò yọ aṣọ wíwọ̀ náà lẹ́ẹ̀ ẹlòmíín bẹ tó jẹ́ wípé aṣọ tó bá ti jẹ́ aṣọ pupa kò gbúdọ̀ bá wọn wọ̀ èèwọ̀ rẹ̀ ni ṣùgbọ́n níwọ̀n ìgbà tí ò bá ti mọ̀ aṣọ pupa iná wà fẹ́ràn jù tí ó máa wọ̀ ní gbogbo ìgbà nígbà gbogbo. ẹlòmíín bẹ aṣọ tó bá ti dàbí kàlákìní bí àwọ̀ eérú bí àwọ̀ erè báyìí ẹlòmíín ò gbúdọ̀ bá wọn fọrùn wọ̀ ṣùgbọ́n torí pé kò mọ̀ aṣọ ìní òwà fẹ́ràn jù ìdààmú òwà máa bá ní gbogbo ọ̀nà ní gbogbo àyèkáàyè torí kì í ṣe gbogbo ìwọ̀ ní pani àwọn kan ń bẹ tó jẹ́ wípé a máa dín ọjọ́ orí èèyàn kúrú ọjọ́ ayé èèyàn tó yẹ kó lò lókè erùpẹ̀ àwọn ìwà máa dín kúrú fún àpẹẹrẹ ẹni tó yẹ kó lo bíi ọgọ́ta years lókè erùpẹ̀ bó bá ń jẹ àwọn ìwọ̀ tí ò yẹ kó jẹ ó lè kú lọ́mọ years yóò kàn ẹ́ kàn gbọ́ pé ó sánkú láàrin ẹ nígbà ó bá pé ọmọ ọgbọ̀n ọdún ni bẹ́ẹ̀ ọgọ́ta ọdún sixty years ló yẹ kó lò láyé ṣùgbọ́n ẹ̀wọ̀ tó ń jẹ́ olódín ọjọ́ ayé rẹ̀ kúrú. ẹlòmíín ń bẹ tó jẹ́ wípé èèwọ̀ àbáwáyé rẹ̀ ni wípé kò gbúdọ̀ máa rìn nínú òkun <laughs> ó lè jẹ́ sí ọdẹ alẹ́ ní ọ̀lọ́yàn láàyò kábíyà ò sí ọlọ́run. yóò wà máa pọ́n lásọ àwọn èèyàn ò wà máa bira wọn léèrè wípé ọ̀wù kí ló dé ṣe bọ́ọ̀n náà ń ṣiṣẹ́ wọn ò ní mọ̀ wípé èèwọ̀ tó ń jẹ òun ló ń fa ogun sínú ayé rẹ̀ èèwọ̀ burú púpọ̀ ẹja máa ṣọ́ra. Patrick olúmọkìyìn ẹ̀ka alẹ́ o ẹ̀ka àbọ̀ sórí ètò lálẹ́ yìí. gbogbo ìwọ̀kọ́ ní pani bí mo ti wí àwọn kan ń bẹ a máa gé ọjọ́ orí ẹni kú a máa gé ọjọ́ ayé ẹni kúrú àwọn kan sì ń bẹ tó jẹ́ wípé yóò máa pani lásán ni. ǹjẹ́ ẹ̀yin tiẹ̀ mọ̀ wípé ẹlòmíì ń bẹ nínú ayé tá a wà tó jẹ́ wípé kò gbúdọ̀ fẹ́ ọmọ pupa kódà ọmọ tó bá ti pupa kò gbúdọ̀ ní nǹkan bá rú wọn ṣe papọ̀ tó sì jẹ́ wípé irú ọmọ pupa ìhòòhùn lòun ò wáyàn láàyò tí ó máa fẹ́. mo lẹ́lòmíì ń bẹ tó jẹ́ wípé ọmọ pupa òun lè wọ́ rẹ̀ ọmọ pupa ni ó máa wù ú fẹ́ gbogbo obìnrin tó bá ti pọ́n lólóló bí edé báyìí òun ni ó máa wù ú kò ní mọ̀ wípé fúnra òun lòun fi ọwọ́ ara òun fa ogun sínú ayé òun. ṣùgbọ́n bẹ́ẹ̀ èèyàn bá wọ gbọ́dọ̀ tí wọ́n tẹ̀ ń fá gbogbo àwọn èèwọ̀ àbáwáyé rẹ̀ ibẹ̀ ni wọ́n ti kà á fún un tóun náà sì mọ̀ wípé nǹkan báyìí òun ò gbọdọ̀ débẹ̀ bẹ́ẹ̀ èèyàn bá ti wá ń pa àwọn èèwọ̀ yìí mọ́ tó ń ṣe àwọn nǹkan tó yẹ kó máa ṣe lásìkò ọ̀nà rẹ̀ ó wàá máa là gáárágá gbogbo tó bá wá ń dáwọ́lé lákòókò náà yóò máa yọrí sí rẹ̀ ńgbà tí ò bá ti jẹ́ èèwọ̀ àwọn èèyàn wàá rò wípé bóyá ó ṣẹ́ṣó ni ìdí rèé tọ́pọ̀lọpọ̀ èèyàn fi máa ń rò wípé bẹ́ẹ̀ èèyàn bá tẹ̀fá pé onítọ̀hún lọ ṣẹ́ṣó ni mo ní igbódù lèyìn ó ti mọ odù tó bí àbí bẹ́ẹ̀ kọ́ inú odù tó bí náà ni wọn ó ti máa ka àwọn èèwọ̀ rẹ̀ fún un. ṣe é wá ní lásìkò tí a bá ń tẹ̀yàn nífá ara ohun tó máa ń jẹ́ kí ìgbé ayé ẹni tí wọ́n bá ti tẹ̀ nífá kó rọrùn bó bá ti ń tẹ̀lé gbogbo àwọn nǹkan tó yẹ kó tẹ̀lé òun ni mo fẹ́ máa mẹ́nu báyìí bí wọn bá tẹ̀yàn nífá bí ìgbà tí onítọ̀hún tó di àtúnbí ni bóyá ó ní ogun kan tó ti ń jà á látìgbà tí wọn ti bí i bóyá ó ní ègún kan tó ń bá a fínra láti tí wọ́n ti bí i bóyá ó ní èpè kan tó ń jà á láti tí wọ́n ti bí i gbogbo ibi tó bá ń bá onítọ̀hún tó ń bá ń bá a rìn òun ni wọn ò bá aré kúrò nígbà wọn bá ń tẹ̀ ẹ́ nífá ara ìdí tọ́nà rẹ̀ ó fi jága ara rèé táwọn èèyàn ó fi rò wípé bóyá ó lọ sẹ́sù ni ntọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn fi máa ń rò wípé bẹ́ẹ̀ èèyàn bá lọ sẹ́fá wípé ó lọ sóògùn owó ni òun lẹ́lòmíì fi máa ní ó lọ sẹ́fá ọ̀la kò sí tó ń jẹ́ ifá ọ̀la bí àwọn bá ti tẹ̀yàn nífà bí ìgbà tí a tún onítàn bí ni. ṣùgbọ́n bá a bá ti wá tẹ ifá ìtàn tí a ka èèwọ̀ fún yàn èèyàn ní láti máa tẹ̀lé o torí bẹ́ẹ̀ èèyàn ò bá tẹ̀lé ó ti mọ̀ ọ́n ṣùgbọ́n bó o bá wá tẹ̀lé ayé onítàn lè bàjẹ́ pátápátá ìdí ni wípé bẹ́ẹ̀ èèyàn ò bá tí ì fáyìí tí ò tí ì mọ ìwà ara rẹ̀. bó bá ṣẹ̀ṣẹ̀ lóde ayé tó jẹ́ wípé bóyá ẹgba mẹ́wàá òun ló yẹ kó jẹ fún ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ bóyá ó jẹ èèwọ̀ ṣùgbọ́n torí pé kò tí ì mọ̀ bí wọn bá fẹ́ ṣèdájọ́ rẹ̀ lè wò wípé hmm, àìmọ̀ ló ń ṣe é orí ìyá àti bàbá rẹ̀ lè máa tì í lẹ́yìn tó jẹ́ wípé dípò ẹgbàá mẹ́wàá ẹ̀hún nìkan fún lẹ́gbàá márùn-ún ṣùgbọ́n bẹ́ẹ̀ èèyàn bá ti tẹ ifá tó mọ èèwọ̀ rẹ̀ ṣùgbọ́n tó dẹ̀jà tó lọ jẹ èèwọ̀ yìí ẹgbàá mẹ́wàá rẹ̀ ó pín sángílétí. gẹ́gẹ́ bí mo ṣe wá sọ ṣáájú èèwọ̀ jíjẹ kò túmọ̀ sí wípé èèyàn ò ní máa rówó náà àbí kò ní máa rọ́wọ́ tìbàkù máa rọ́wọ́ yọ o. ṣùgbọ́n ó lè gé ayé onítọ̀hún ọjọ́ orí rẹ̀ tó yẹ kó lò lókè rùpẹ̀ a máa gé e kúrú lọ́pọ̀lọpọ̀ gbà tó jẹ́ wípé dípò ọjọ́ tá a kọ́ mọ́ ọjọ́ ọlọ́jọ́ ni ó fi lọ Olódùmarè ò ní já afọjọ́ ọlọ́jọ́ rọ̀rùn o. àwọn onímọ̀ kan tilẹ̀ sọ wípé àwọn ẹ̀yàmí àjẹ́ wọ́n ní wọn ò lágbára láti pa kádàrá ẹ̀ dáadáa wọ́n ní olódùmarè fún wọn lágbára láti yí kádàrá tó ń yàn mọ́ kálukú láti yí padà wọ́n ní ṣùgbọ́n wọ́n lè fa ọwọ́ rẹ̀ sẹ́yìn fún àpẹẹrẹ ẹni tó jẹ́ pé ọmọ ogún ọdún ló ti kọ́ pé òun ó bẹ̀rẹ̀ sí ní lọ́wọ́ ayé wọ́n wà bá a fa kádàrá bá a fà á sẹyìn ń wò bá tó bí ọmọ àádọ́rin ọdún ń wò bá tó bí ọmọ seventy years òun lowó ṣẹ̀ṣẹ̀ wá máa dé ọlọ́mọjà ríru ẹ̀ ayé èwo lèèyàn fẹ́ jẹ mọ́. wọ́n ní fún ìdí èyí àwọn ìyá ohun tí wọ́n máa ń ṣe àmúlò ni wípé wọ́n wá tari èèwọ̀ onítọ̀hún èèwọ̀ tí ò gbọdọ̀ máa ṣe tí ò gbọdọ̀ máa jẹun òní wọ́n wá tari sónítọ̀hún èyí ni ó wá fà á tí ire rẹ̀ yóò fi máa sún síwájú tí yóò fi máa sún síwájú títí dọjọ́ ogbó ọjọ́ ogbó ńgbà tán bá ti rí wípé kò sí bó ṣe fẹ́ gbádùn owó ọ̀mọ́ kábíyèsí rẹ̀ ọlọ́run ìwọ ẹni wọn tari sónítọ̀hún tá a wá ló lè tẹ̀fá kò sẹ́ni tí ò lè tẹ̀fá kódà láyé àtijọ́ nígbà àwọn bàbá wa gbogbo ọkùnrin tó bá ti bàlágà dáadáa gbogbo wọn ní tẹ̀fá kí wọ́n bá ṣiṣẹ́ oníṣẹ́ nínú ayé kí wọ́n bá rin ọ̀nà ọlọ́nà. ifá títẹ̀ kò túmọ̀ sí wípé èèyàn ṣẹ́ṣó o ṣùgbọ́n bẹ́ẹ̀ èèyàn bá ń pa gbogbo òfin máa ń gbó ti mèwọ́ rẹ̀ àwọn nǹkan tó ń di lọ́wọ́ àwọn nǹkan tó jẹ́ bí elénìní tó ń fa ire rẹ̀ síwájú ń bò bá ti dá wọn mọ̀ ó sì sá fún wọn ọrọ̀ wà dé ọlọ́wà dé gbogbo tó ń dá wọlé yóò sì bẹ̀rẹ̀ sí ní yọrí sí rere ìdí rèé tọ́pọ̀lọpọ̀ fi máa ń sọ wípé ẹ bá ti tẹ̀fá ó ṣẹ̀ṣù ni. abèjẹ̀ndọ́ọ̀ mo kí yẹn ká o mo dúpẹ́ lọ́wọ́ yín o. bọ́láńlé ọládèjì mo kí yín ẹ̀ka alẹ́ o bọ́láńlé ọládèjì mo kí yín dáadáa. tó ọ̀gbẹ́ni abíọ́dún túndé òyefẹ̀sọ̀ mú jíṣẹ́ tẹ́ ẹ rán mi o ọ̀rọ̀ nípa ifá títẹ̀ àti pé sóògùn owó ni mo ti jíṣẹ́ tẹ́ ẹ rán mi ọ̀hún. Hmm? ẹ jẹ́ máa lọ sábàlá tá a ti ń béèrè béèrè lálẹ́ yìí ẹ pè mí wọlé ni o bẹ́ẹ̀ bá ti pè mí wọlé ẹ sọ orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè bẹ́ẹ̀ bá ti sọ wọ́n wàá béèrè béèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá ti lè gba ìdáhùn ìbéèrè ọ̀hún owó ń bẹ ńlẹ̀ tẹ́ ẹ jẹ bákan náà ó ní ìwé mi tí àkọlé rẹ̀ ń jẹ́ ṣọ́ara òun ló ń bẹ ńlẹ̀ tẹ́ ẹ lórí ọ̀fẹ́ láti jẹ lálẹ́ òní bẹ́ẹ̀ bá ti gba ìdáhùn sí ìbéèrè mi wọ́n sì fún yín látọwọ́ ọ̀gbẹ́ni rasheed adéwálé adékànbí ẹ̀gbọ́n mi kúnlé fálẹ́ tí mo mọ̀ kí yẹn ẹ̀ka alẹ́ o ọ̀gbẹ́ni kéèyọ́lá mo kí yẹn ẹ̀ka alẹ́ ara àwọn olólùfẹ́ ètò yìí tí ò fẹ́ kétò yìí ó parun bákan náà ẹ má gbàgbé wípé ìwé bàbá mi ọ̀mọ̀wé adémọ́lá ọládìran tí wọ́n pè ní ìṣẹ̀ṣe yorùbá ó ń bẹ fún títà báyìí o ẹni bá nífẹ̀ẹ́ sí ẹ bá mi sọ̀rọ̀ àwọn ohun tí ẹ ò mọ̀ nípa àṣà àti ṣe yorùbá bí ìwé ti kéré mọ yìí <laughs> ẹ̀kọ́ tó ń bẹ nínú ẹ̀ kéré mẹ́kọ́ nítorí wípé gbogbo àwọn nǹkan tẹ́ ẹ̀ gbọ́rí níbì kankan nípa Yorùbá àti àwọn ohun èlò Yorùbá tó jẹ́ wípé ó ń bẹ láyé àtijọ́ tó jẹ́ pé ẹ̀ máa wò wípé bó ló ṣe jẹ́ bó làwọn nǹkan ẹ̀ bó ló ṣe parun gbogbo rẹ̀ òun lẹ̀ ẹ̀ máa bá pàdé nínú ìwé tí àkọlé rẹ̀ jẹ́ ìṣẹ̀ṣe Yorùbá yìí ẹjẹ́ a máa lọ sábala tí mo ti ń béèrè béèrè abala ká má gbàgbé àṣà àti ṣe àwọn baba wa bẹ́ẹ̀ bá ti pè mí wọlé ẹ wá sọ tẹ́ ẹ ti ń pè wọ́n wá béèrè ìbéèrè kan lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá ti gba ìbéèrè ọ̀hún òun lẹ́ẹ̀ bá gba ẹ̀bùn mi lágbára lọ́wọ́ ọlọ́run lódùmarè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ pè sí náà ni o oh nine o oh fifty four ninety nine four zero zero two o oh nine o fifty nine forty eh, oh nine oh fifty four ninety nine four zero zero two òun lẹ̀ pè sí bákan náà bẹ́ẹ̀ bá fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ lè pe nọ́mbà yìí náà whatsapp nọ́mbà ni tàbí kẹ́ ẹ kàn sí mi ní ọláwùyí dot abiodun at yahoo dot com ọláwùyí dot abiodun at yahoo dot com email address mi nù. ẹ má jà á gbàgbé àṣà àti ṣe àwọn bàbá wa ojú òpó ti wà ní sísílẹ̀ o ẹ lè pè wọlé 090 54 99 4002 090 four 99 402 láàrin ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́rin sí márùn-ún òun là á lò lábala yìí bẹ́ẹ̀ ẹ pè wọlé o 090 54 99 4002. mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ́ ẹ darapọ̀ mọ́ mi lórí ètò lálẹ́ yìí. o oh nine o oh fifty four ninety nine four zero zero two òun lẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ pè sí láàrin ìṣẹ́jú mẹ́rin sí márùn péré ẹ̀bùn owó ń bẹ ńlẹ̀ tẹ́ ẹ jẹ tẹ́ ẹ bá ti pè wọlé tẹ́ ẹ sì gba ìbéèrè tí ń bá bi yín Pop MC mo kí yín ẹ̀ka alẹ́ o ẹ káàbọ̀ sórí ètò yìí o oh nine o oh fifty four ninety nine four zero zero two bá a bá ti rẹ́ni pè wọlé ẹjẹ́ máa lọlé bàbá mi fúta lẹ́yìn. agbése tó ń lọ̀lú ìdárónú o àlùkò ṣe tó ń lọ̀lú kò sùn lékelèké mi ṣe tó ń lọ̀lú kẹfun èmi a máa sọ ọ̀rọ̀ mi ní pórí ń fáhun ẹ̀dọ̀ ìdògbìn òtútù ìmẹ́jà lálẹ́ odò ẹnìkan ìkódìdí mọ̀dẹ̀kú rọ́jú lágbára lọ́wọ́ olódùmarè ayọ̀ àtàlàáfíà tí mo ń fi yín lẹ̀ sí lálẹ́ òní ni wọ́n tún padà máa bá yín gbà mo bá padà déjọ́ mi ìta máa mú nǹkan tuntun sọ ẹ má gbàgbé àwọn ọjọ́ tí ètò yìí máa ń wáyé ọjọ́ ìṣẹ́gun Tuesday àti ọjọ́ àbámẹ́ta àti ṣe sátidé òun ni àwọn ètò yìí òun ló máa ń wáyé ní déédéé aago mẹ́jọ alẹ́ gbogbo ẹni tó ń gbọ́ mi gbẹ́tò lálẹ́ òní ẹ tẹ́wọ́ àdúrà yín ẹ tẹ́wọ́ àdúrà ẹ tẹ́wọ́ àdúrà kí n sáré ṣe ìwúre ráńpẹ́ yìí kí n tó máa lọ. ọlọ́run o àbá alágẹmọ́ bá dá òun lòdì sáà gbà. àbámọ̀dá òní dá tí òun má ṣe. ọjọ́ àkéré jùgbọ́n bá tẹ ibò ọjọ́ náà ní kànlẹ̀ pa. àfọ̀ṣẹ́ inú ẹ̀mí Abíọ́dún Ọmọláwuyì o ó yá gbéra sọ kó o papọ̀ mọ́tẹnu mi lálẹ́ yìí kó o máa jíṣẹ́ fún mi ní wàràwàrà gbogbo tí n bá fẹnu mi wí ní ìwúre lálẹ́ òní kó máa rí bẹ́ẹ̀ kó máa ṣe bẹ́ẹ̀ lágbára lọ́wọ́ Olódùmarè gbogbo etí tó ń gbọ́ mi yìí gbogbo ojú tó ń wò mí ẹ máa ríre ni ojú àṣà yìí ríbi tàwòdì rọ́ràn ojú yín ò ní ríbi o ọwọ́ mẹ́wẹ̀ẹ̀wá tẹ́kù yálé ló fi ń gbani lọ́wọ́ olódùmarè gbogbo ń tẹ́ ẹ bá ti ń tọrọ lọ́wọ́ olódùmarè olódùmarè ó máa ṣe fún yín ilẹ̀ ilé kẹlẹ́dẹ̀ wọn lè wu orúkọ tá à ń pe ọ̀gẹ̀dẹ̀ kì í jẹ́ kára ó ní ọ̀gẹ̀dẹ̀ gbogbo ẹni tó ń gbọ́ mi gbẹ́tò lálẹ́ òní ara òní nìyí o bá a bá domi sórí abẹ́sẹ̀wá eré gbogbo ó máa bá yín wá ọwọ́ mẹ́wẹ̀wá òun lẹ́ẹ̀ máa fi gbáre tọ̀tọ̀tọ̀sí òun lẹ́yẹlé fi kórè wọlé lágbára lọ́wọ́ olódùmarè ire ìlà oòrùn ìwọ̀ oòrùn gúúsù àti àríwá dédé yín ni ó máa ṣe lágbára lọ́wọ́ olódùmarè bẹ́ẹ̀ ti ń jáde láyọ̀ ẹ máa wọlé láyọ̀ àti àlàáfíà ni ẹyẹ ń wá fòkó forí sọgi o lágbára lọ́wọ́ olódùmarè ìjáde àti ìwọlé yín kò ní mú ìnira lọ́wọ́ o ẹ̀ẹ́ni kò gàngán ẹ̀ẹ́ni kò jàǹbá lágbára lọ́wọ́ olódùmarè ẹ ní ṣe déédé aburú aburú ò ní ṣe déédé yín bá a bá rẹni tó wà lórí àkẹ́tì àìsàn lọ́wọ́lọ́wọ́ bí mo ti ń ṣètò yìí okùn agbèmí gbàgbé dìde bálágbẹ̀dẹ bá lurin tán wọn agbọn ìgbẹ́ dànù lágbára lọ́wọ́ olódùmarè àìsàn yóò wù kó máa ṣe yín olódùmarè ó bá yín fòpin sí lálẹ́ yìí gbogbo ẹni tó ń wá ọmọ olódùmarè ó fún yín lọ́mọ rẹ̀ gbogbo ẹni tó ti bí lágbára lọ́wọ́ olódùmarè ọmọ òun ò ní yàn kú gbogbo ẹni tó wà nípò ìlóyún lọ́wọ́lọ́wọ́ báyìí ọjọ́ ìṣọ̀kalẹ̀ yín ò ní nira o àfọ̀n ó gbó kó tó wọ̀ omi ò ní dànù agbè ò ní fọ́ lágbára lọ́wọ́ olódùmarè ẹnìkan ìgbẹ̀bí ewúrẹ́ wọn ìgbẹ̀bí àgùntàn ọjọ́ ìṣọ̀kalẹ̀ yín kò ní nira o wẹ́rẹ́ là á gbọ́ gbogbo ẹni tó ń wáṣẹ́ olódùmarè ó fún yín níṣẹ́ rèé. gbogbo ẹni tó ní ẹ̀dùn ọkàn kan àbí méjì tí ò lè bẹ́nikẹ́ni sọ. olódùmarè ó bá yín pàdé gbogbo ohun tó ń jó ẹ̀dùn ọkàn fún yín tó jẹ́ bí òkè ìṣòro ń ọlọ́run ọba mi ó wọlá wákàtí yóò sọ di pẹ̀tẹ́lẹ̀ gbogbo ìpèníjà tẹ́nikẹ́ni tó ń gbọ́ mi lálẹ́ òní bá ń dojúkọ ọlọ́run ọba mi ó bá mi sọ ọ́ dẹ̀rọ gbẹ̀dẹ̀ ní dẹkókò lágbàlá ilé ìgbín ìgbóná ayé ó dẹ gbogbo ọlọ́run gbẹdẹmukẹ o bí mo ti wí ní òrì lágbára lọ́wọ́ olódùmarè ọ̀sẹ̀ lóní ó ṣe oṣù lóní ó má sùn náà wíyá rẹ̀ ń wí tiẹ̀ kó má ṣe ọ̀rọ̀ kan ọ̀rọ̀ kan tí bàbá ọmọ bá sọ ọ́ lẹ̀ adègún títí alẹ́ a máa adé fún bàbá arúgbó jọ̀kújọ̀kú ilé tí ìdìbò mẹ́kùn bàbá arúgbó ní tí ó tà kò ní tí ó rà torí àbá òun àṣẹ ló ṣe ń lọ ìgbà tí bàbá arúgbó dọ́jẹ̀ jìgbìmọ̀ ẹkùn gbogbo tó wá ń ṣe lórí bí idán bí idán wọ́n ní bàbá wọn ní so olóso ní olóhùn olóso wọ́n ní bàbá àwọn olájẹ olóhùn olájẹ wọ́n níbo ni gbogbo tó ń wá gbé ló ṣe ń rí bí idán bí idán ó láfọ̀ṣẹ́láwó ní awo ìlóso àfọ̀ṣẹ́láwó ní awo ńlájẹ́ ó níwájú lọ ká foró sí tí fi pa ní ìyìnlá kéèké fìlù sí tí fi jà ó ní ọjọ́ àkérèjù bàbá tẹ ibò ọjọ́ náà ní kàlẹ́pà ìgbà yìí làkùkọ dájá gbogbo ẹni tó sùn pátápátá ẹ dìde ẹ fàṣẹ sí ìrèmí alẹ́ òní bí mo ti wí ni ẹjọ́ rí ọláyímíkà àyìnlá mò ń lọlé bàbá mi òkèlè àkọ́bù yín rèé tí ń lọ góńgó òdì ìràwọ̀ ọ̀sán tágbàlagbà pé sí ọmọ olómù yín rèé ọmọ olómù apẹ̀rán ọmọ ọlọ́rọ̀ alágogo ewúrẹ́ ń ló bá nù ló mú ẹ mọ́fìlọ̀ wá bàbá kì í ṣẹgbẹ́ gbẹ́rẹ́gbẹ́rán àgùntàn bọ̀lọ̀jọ̀ ń ló bá nù ló mú ẹ mọ́fìlọ̀ wá bàbá kì í ṣẹgbẹ́ gbẹ́rẹ́gbẹ́rán adìyẹ òkòkò ló bá nù ló mú ẹ mọ́fìlọ̀ wá bàbá kì ṣẹgbẹ́ gbẹ́yẹgbẹ́yẹ ṣùgbọ́n bọ́mọge rọ̀gbọ̀dọ̀ bá nù ló mú lẹ́sẹ̀ wá sílé ìwà ẹlẹ́sìn ni kẹrin wá bàbá wa ló fi ṣaya nímẹ̀ sí àgàn àwa la lájú mi tó ru ẹsìn àsìgbà lọ́nà àtòmù ìwọ sì mí kẹ́mi ó sì hàn lóbo lóhùn jẹ́ lọ́jọ́ síta lẹ́fìlẹ́ má bàbá wa lọ́wọ́ tá a fi dàsìgbà lọ́nà àtòmù èwu yẹn dòmò ó dọ̀tọ̀ àṣẹ̀ṣẹ̀kùn yẹn dòmò ó dọ̀tọ̀ bá ń tẹ́ ìwọ́jọ tó kó fèwú dẹ̀ mí èwu yẹn gbayì ó jọ̀ tó lọ bàbá tó bí mi lọ́mọ bá a bá ṣiṣẹ́ àlòwó bá a